sórí ètò wa ìṣirò ní èdè Yorùbá ní èmi nǹkan tá a máa ṣe lọ́jọ́ tòní ni solving equation with variable on each side so a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè àkọ́kọ́ tó sọ pé thirteen x plus two equals four x plus thirty-eight nínú eléyìí ní ìsìn ẹ rí pé variable wa èyí tó ní lẹ́tà la máa ń pè variable ìkan 4x yìí ìkan ní 13x àdẹ̀lé ìta máa ń pè ní constant tí ò ní lẹ́tà lẹ́yìn tí ò ní variable lẹ́yìn ìyẹn ní 2 àti 38 so ní ìsìn a máa gbé wọn lẹ́gbẹ̀ẹ́ ara wọn a máa mú àwọn tó jọra wọn sẹ́gbẹ̀ẹ́ kan àwọn tí ò jọra wọn sẹ́gbẹ̀ẹ́ kejì so máa gbé 4x yìí kó wá bá 13x since tó jẹ́ pé positive ni ó máa di negative àmì yẹn máa change so á wá jẹ́ thirteen x ní ìsìn níbí yìí ní ìsìn wàá rí pé four x yẹn ó ti lọ bá thirteen x so àmì ìròpọ̀ ló wà bí ó ti di àmì ìyọkúrò so tó bá yọ eléyìí kúrò nínú eléyìí á fún wa ní nine x wàá wá mú èjì yẹn wá sísàlẹ̀ so ní ìsìn bó ṣe ń lọ máa gbé éjì kúrò ń bí lọ bá eléyìí ń bí tá a bá ṣe ìyẹn ní ìsìn ó máa di pé nine x equals thirty eight minus two torí àmì ìròpọ̀ ló wà bí ó ti di àmì ìyọkúrò so máa wá jẹ́ nine x equals thirty six tó bá rí báyìí ní ìsìn báwo la ṣe ń ṣe a máa isolate x èyí tí àwọn British máa sọ pé make x the subject of the formula báwo la ṣe ń ṣe yẹn wàá fi ọwọ́ sórí x nọ́mbà wo ló wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sán so ẹ̀sán la máa fi divide ẹ̀gbẹ́ méjèèjì á wá rí báyìí mẹ́sàn-án máa gẹ́ra wọn bí mẹ́sàn-án mélòó la máa rí nínú thirty six lọ́nà mẹ́rin á wá jẹ́ pé x is equal to four fún ìbéèrè eléyìí ìdáhùn ẹ̀ ni pé x is equals to four ẹ jẹ́ ká ṣe sample mean. lóríṣiríṣi kẹ́ lè rí bó ṣe rí nínú eléyìí tá máa ṣe ní ìsìn ó máa ní àmì fraction nínú ìyẹn sọ pé h minus four over six equals h over two bí eléyìí ṣe rí ní fraction làwọn méjèèjì ọ̀nà tá máa gbà ṣe léyìí ọ̀nà yìí máa ṣe lọ́nà oríṣi méjì ọ̀nà àkọ́kọ́ ni pé a máa cross multiply mo sọ fún yín pé tí equals bá wà bẹ́ẹ̀ a lè cross multiply torí eléyìí àti eléyìí papọ̀ so cross multiply so eléyìí á lọ bá eléyìí nǹkan tí mo mean nìyẹn á wá jẹ́ two sínú bracket ní ibi a máa ń pè ní parenthesis h minus four equals ẹ̀fà a lọ bá eléyìí a jẹ́ báyìí so tó bá multiply eléyìí nǹkan tó máa ń lò ní distributive property ó máa pín sí lórí two a lọ bá eléyìí a wá di two h two a lọ bá eléyìí a wá di two ẹ̀jẹ̀ ń ṣe níbi tẹ́ ṣe lè rí ká ṣe báyìí kẹ́ lè mọ̀ nǹkan tá à ń ṣe ń bẹ̀ six times h á di six h tó bá fi two times h á di two h negative two times four á di ẹ̀jọ a wá rí báyìí so níbí yìí ní ìsìn a máa gbé méjì yìí lọ báyìí tó jọmọ́ bí á wá di minus eight equals six h minus two torí àmì ìròpọ̀ ló wà bí tó bá kọjá equal sign á di àmì ìyọkúrò so negative eight tó bá yọ méjì kúrò nínú mẹ́fà á di mẹ́rin so a máa ṣe nǹkan tá à ń ṣe ká isolate h wa wàá fi ọwọ́ sórí h number tó wà lẹ́gbẹ̀ẹ́ jẹ́ ẹ̀rin ẹ̀rin la máa fi divide di side méjèèjì á fún wa ní méjì mẹ́rin mélòó ló máa rí inú mẹ́jọ méjì so aṣa wa jẹ́ negative two níbí yìí so ìbéèrè eléyìí ìdáhùn ẹ̀ ni pé h equals negative two so ní ìkẹta tá máa ṣe ìyẹn máa já mọ́ ọ́ ẹ jẹ́ ń ṣe ọ̀nà kejì fún wa fún yẹn ọ̀nà kejì tá lè gbà ṣe òun ni eléyìí ọ̀nà kejì tẹ́lẹ̀ gbà ni mo fẹ́ ṣàlàyé ìwà á mú ọ̀nà tó bá wù ẹ́ nínú méjèèjì tó bá wo denominator yìí denominator ni nǹkan tó máa ń wà nísàlẹ̀ fraction èwo ló tóbi jù six lélẹ́yìí two lélẹ́yìí èyí tó tóbi jù la máa fi multiply ẹ̀gbẹ́ méjèèjì so màá wá sọ pé six multiply by eight over four over six màá wá tún ṣe ń bí à multiply ẹ̀ pẹ̀lú ẹ̀fà. E eléyìí ó máa cancel ara wọn á wá di h minus four eléyìí a sọ fún ẹ pé mélòó ló wà nínú eléyìí one ó di mẹ́ta wàá fi mẹ́ta yẹn multiply eléyìí á wá di three h ṣó yé bẹ́ẹ̀ yẹn so ní ìsìn a máa gbé eléyìí láti bí lọ sí bí a wá jẹ́ minus four equals three h minus h a máa yọ kúrò torí àmì ìròpọ̀ ló wà níbí tó bá ti kọjá equals a di àmì ìyọ kúrò a wá jẹ́ minus four equals two h so ní ìsìn wàá fọwọ́ sórí h báyìí á kù méjì tó bá ti kù méjì bẹ́ẹ̀ yẹn méjì yẹn la máa fi divide both sides á jẹ́ eléyìí sórí eléyìí méjì mélòó ló máa rí bí ẹyọkan ẹyọkan méjì mélòó ló máa rí bí ẹyọkan méjì h á wá negative two tó bá rí ìbéèrè lélẹ́yìí ìdáhùn ẹ̀ lélẹ́yìí wàá rí pé méjèèjì jọ mọ́ra wọn torí ọ̀nà oríṣi méjì la lè gbà ṣe so kò ń ṣe dandan pé ọ̀nà báyìí ló gbọ́dọ̀ ṣe èyí tó bá ti mọ̀ pé ó yé ẹ dáadáa tó mọ̀ yékéyéké ni kó lò ọ̀nà méjèèjì nìyẹn ẹ jẹ́ ká ṣe ìbéèrè ẹyọ kan sí ká tó parí ètò yìí ìbéèrè tá a fẹ́ ṣe ni pé tí o bá wo eléyìí bracket wà ń bẹ̀ so ká tó lè bẹ̀rẹ̀ a máa kọ́ yọ bracket kúrò à á sọ pé kí eléyìí multiply eléyìí wàá ṣe báyìí ó lọ bá eléyìí àwa lọ bá ẹ̀rin bí. tó bá fi six times eléyìí á di six x tó bá fi six times mẹ́rin mẹ́fà àti mẹ́rin mẹ́rin lọ́nà mẹ́fà á di twenty four equals negative eighteen a máa gbé nọ́mbà tó jọra wọn lọ sẹ́gbẹ̀ẹ́ ara wọn ń bí so láti gbé eléyìí eléyìí máa lọ síbi àmì ìyọ ìròpọ̀ ni ó máa di àmì ìyọkúrò. so ó jẹ́ gbèsè eighteen naira ó tún lọ yá twenty four naira gbèsè ẹ̀ máa pọ̀ sí ni so tá a bá ṣèyẹn mẹ́rin mọ́ eléyìí á di méjì gbèsè ẹ̀ ti di forty two naira ló jẹ́ o jẹ gbèsè eighteen naira o tún lọ yá twenty four naira gbèsè máa ma pọ̀ sí ni tó bá ti rí àmì ìyọkúrò níwájú nọ́mbà bíi gbèsè ni o ti jẹ gbèsè ń bí o tún lọ jẹ gbèsè sí O máa pọ̀ sí ó wá jẹ twenty four four plus two eight wàá gbẹ́yọ kan òun nìyẹn ní ìsìn wàá tún fọwọ́ sórí eléyìí àwa divide ọ̀nà méje ló máa rí so ìdáhùn sí ìbéèrè eléyìí òun leléyìí ní báyìí a máa fún wa ní homework tá a máa ṣe so that tá a bá pàdé a lè fún wa ní answer homework tí wọ́n máa jẹ́ ìkan nìyẹn ìbéèrè kan nìyẹn ìbéèrè kejì ó máa jẹ́ five x minus four over ten equals four over five ìbéèrè kẹta. into G plus 8 minus 7 equals 103. Ìbéèrè mẹ́ta ta máa fún wa leléyìí ní ọ̀sẹ̀ yìí. Àwọn nǹkan tí a ṣe lọ́sẹ̀ yìí leléyìí. Ẹ ẹ jọ̀wọ́ kẹ́ subscribe sí àwọn YouTube wa tó kù ọ̀sẹ̀ẹ̀sẹ̀ la máa ń gbé wọn jáde. Ẹ ṣé o, ire o, thank you, ó dàbọ̀.